ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem mo rò pé ń gbẹ́nu àfáwà tí à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn tá à ń sọ̀rọ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ ká dáríjì ẹni tó bá ṣẹ̀ wá káwa náà ọmọ wa gbà pé lẹ́ṣẹ̀ ni wá nǹkan burúkú ni kéde ó gbà pé òun mọ́ níwájú ọlọ́run pé ọlọ́run ni wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ má fọ̀rọ̀ ń ṣe tọ́lọ̀ ọlọ́run dákun mọ́sá sànú ẹnì kọ̀ọ̀kan wọn kó ṣe wálé èèyàn rí ọlọ́run ní Muhammad lọ́dọ̀ ọlọ́run afáwa Lukman ọlọ́run mọ́sá járí pé ẹ ṣeun gan ẹkọ àtótónu ṣùgbọ́n kó tó di pé amẹnu kú òun bí ọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àforíjì yìí tọkọ tìyàwó tí wọ́n jọ ní gbólóhùn asọ̀ láàrin ara wọn táwa bẹ̀ kan tó yarí pé òun ò ní wà òun ò ní gbọ́ òun ò ní yà sí òun ò lè foríjì ni.

irú bẹ́ẹ̀ kò dáa rárá rárá hmm. torí n tá n pè ní lọ́kọláya ìtọ́lọ́hún so papọ̀ ni tí ó sì gbọdọ̀ já hmm. bèlè pé yóò tú kò sírú ẹ̀ṣẹ̀ tíyàwó lè ṣe ọkọ àbí tọkọ lè ṣe ìyàwó rẹ̀ àfi kán jọ dáríjìra wọn hmm. torí fúnra wa náà fúnra wa torí ọlọ́run ọba gàfúrù ló pe ìra òun ẹ pé tẹ́ ẹ bá ti túbá wá sọ́dọ̀ mi àbí tẹ́ ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ kan lẹ́ẹ̀kan náà èmi náà forí jìn ín lókun gbàtẹ́ bá ti ń wá foríjì ọlọ́run lọ́dọ̀ ọlọ́run àfikẹ́ inú foríjìra yín hmm, hmm, hmm. torí pé àìforíjìra yẹn àìforíjìra yín ni yóò máa dín ní àwọn nǹkan kan gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ẹnu àlùfáà wa torí ìdáríjì ó ṣe pàtàkì púpọ̀ kálẹ́mì ìdáríjì kálẹ́mì ìdáríjì kẹ́mi wọ́n fún yẹ kẹ́mi wá fún yẹ torí ẹ̀mí ìdáríjì ń lọ́dọ̀ ó túmọ̀ sí wípé ká lè bá ọlọ́run ọba dáadáa pẹ̀lú salam. masha allah ta'ala. ó mọ̀ wá di pé wọ́n máa wá béèrè lọ́wọ́ pé lágbájá sí ọ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ fún lágbájá pé kò dáríjì ó dáríjì àwọn à ń túbá ẹ̀ṣẹ̀ pé kí wọ́n kún ní kémi náà dáríjì ó ó ti gbàgbé pé mi lọ ọlọ́run ọba ti ń dáríjì ni. allah akbar ah àbá ẹ ṣeun ọlọ́run mọ́sàbà ọlọ́run járí yín pẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọlọ́run bá a dúró tì yín ọlọ́run àwọn ènìyàn ọlọ́run láàjọ kan ọlọ́run. adúpẹ́ pọ̀ pé ẹ wá gbọ́n fẹ́ fẹ́ pé ọ̀tọ̀ ni tẹ́ ẹ wá fún àmọ́ tún tún wá lò yín náà pé kẹ́ ẹ tún bá àwọn èèyàn sọ̀rọ̀ ká tún jàǹfààní ọlọ́run mọ́sàbà járí yín pẹ́. ẹ jẹ́ wá sí báyìí àwọn ọmọ tẹ́ wá gbẹ̀bù fún Abdulsalam ni orúkọ rẹ̀ ń jẹ́ kọ́lọ̀ musa bá wọ ọmọ náà kọ́ da sí ọlànàbí lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ kó fi ẹ̀kọ́ rẹ̀ yé àwọn ẹ̀bùn tó Abdulsalami fẹ́ gbà ní sẹ́dí dánù yìí iléeṣẹ́ dolphin food àti Orísun àwọn náà parapọ̀ tí wọ́n kó fún wa àti àmọ́ àfọyín dánù yìí ẹyọkan ńlá yìí àfọyín ní power oil òróró òsebẹ̀ àfọyín ní munchit ìpanu ní sọ àwọn ọmọ kéèké máa fẹ́ràn ẹ̀ àfọyín náà ní ẹ̀ náà tẹ́ bá kó fún un ìyẹn bẹ́ẹ̀ ni nọ́mbà one ní lónígédéńgbé ṣe wá rí bàtà yìí bàtà màá fún yín ní bàtà méjì ẹ̀yin ò mú kan ọmọ tó jẹ̀bù náà yóò mọ̀ jẹ́ òun náà mú kan tó ti rí sí àwọn bàtà yìí ẹ̀yin ò kan ọmọ tó jẹ̀bù kan bí ẹ náà ti rí nìyẹn màá fún yín ní. face cap red yẹn àti t-shirt yìí màá fún yín ní ẹyọ kọ̀ọ̀kan látọ̀dọ̀ láti lè ṣe bàtà yìí látọ̀dọ̀ màmá wa alhaja wa khadija ti damorish nínú bàtà tí wọ́n balógun street ní mọ́sálásí alájà làwọn ti fún wa fìlà yìí tí mo fẹ́ fún yín pẹ̀lú t-shirt ìyẹn wá látọ̀dọ̀ bàbá wa dr ahmed salahuddin aláṣà tó darí iléeṣẹ́ standard group of company ti standard insurance consultant tó wà lábẹ́ àwọn náà ní kí a mú fún yín nínú àwọn sẹ́rí tíṣẹ̀tì àti ti àtìlẹ́yìn ọmọ tó jẹ̀bùn ẹ bá kó fún sẹ́wárí lẹ́yìn gangan ẹ̀yin ni máa fún ẹ̀yin fúnra yín gangan ni máa fún ní ìtẹ́ yìí ìtẹ́ ìkírun yìí ẹ̀yin ni máa fún torí pé bàbá wa Dr. Ahmed Salahuddin àwọn ni wọ́n ní gbogbo ẹni tí gbogbo àwọn àfáà tàbá ti gbà lálejò tọ́jà àwọn àfáà ẹni ọlọ́run ká máa bá wọn ká máa fún wọn ní ìtẹ́ tó bá ti ń jòkó lé tí wọ́n ń kírun bẹ́ẹ̀ kí ládàá rẹ̀ ọmọ bá wọn tọ́ kọ́nà dákun mọ́tà máa ṣe dára fún wọn fúlàní nàbí lọ́dọ̀ ọlọ́run lára ilá ilá bí ìtẹ́ ti rí nìyẹn so sẹ́wárí cd yìí ọwọ́ àdúrà gangan ló ní èmi gangan mo ní afisalaye ramadan ni pé ẹ̀yin ẹ mú méjì àtàfà tí ẹjọ wá oyè lẹ́sìn ẹ wà bá ń kó ẹ bá ń kó márùn-ún fún ọmọ yẹn àti ìṣàmù àwọn kan mọ̀ wá kí pé wọ́n lọ jẹ̀bùn lórísun kankan bẹ́ẹ̀ bá lọ mọ́kà gan bá dé àwọn yóò wá kí káàbọ̀ mọ́kà bẹ́ẹ̀ bá sì wá kí yẹn káàbọ̀ mọ́kà yóò fún ní nǹkan àbọ̀ mọ́kà tó so àwọn síìdì yẹn nìyẹn kí ọlọ́run dákun sà fi àlùbáríkà sí ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògbọ́n kẹtó dìde òróró tá a sọ òróró mẹ́rin náà láfún yín òróró báyìí láti máa sọ òróró yẹn

Azizat Kelani ti aláṣẹ àtọ́dúdarí iléeṣẹ́ perfect days fabrics ní nọ́mbà c ninety four new alade market Ikeja, Lagos àwọn ní wọn ní ká fún yín kọlọ musa bá a dúpẹ́ fún wọn ẹ bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún yín lẹ́bùn kẹsì dúpẹ́ lọ́wọ́ lórí Orísun. alhamdulilayi rabil alamin a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun ọba tí ó gbẹ̀yìn kalẹ̀ tẹ́ ń ṣe àǹfààní fọ́mọ aráyé ọlọ́run níjọ́ ìwọ̀ òkun láíláí. amiina iwájú iwájú ni ẹ máa lọ wàrfàánà umakana àlẹyà ìwé iléeṣẹ́ Orísun Ọlọ́run oníjó dàrú Ọlọ́run oníjó jóná gbogbo òṣìṣẹ́ ibẹ̀ pátápátá ìgbéga ìgbéga lọ́lọ́run máa ṣe fẹni kọ̀ọ̀kan ìlàlá àwa kí àwọn àlùfáà wa náà tí wọ́n gbà wá lálejò àwọn alhaji wa Abdulkadir Ọba Yusuf ọlọ́run kó bá a ṣe dáadáa fẹ́ yìí náà ibi tẹ́yìn náà ti ń mú làákàyè náà ọlọ́run má jò di láíláí ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlá láhàwùlà. wala quwwata illa billahi àríyá. àwa dúpẹ́ púpọ̀ fún gbogbo àwọn ẹni tí ẹ ń tán fún wa ní ẹ̀bùn yìí hmm. ẹ pọ́n wọn náà kó wá sórí ètò yìí àdúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn náà ilé wọn ọ̀nà wọn ọlọ́run má jò dàrú láíláí ọlá Kùránì lọ́dọ̀ ọlọ́run ọlá láhàwùlà adúpẹ́ kú bàbá ọlọ́mọ sábà adúpẹ́ fún yín wọn láti nẹ́bí lọ́dọ̀ ọlọ́mọ sábà kó tó nípa àmọ́ lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa tó ti pé wọ́n ní èèyàn yìí ni kẹ́ni lè ṣe mí adúpẹ́ pọ̀lọ́bọ̀ Dr Ahmed Salahudeen aláṣẹ àtòdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ tí wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty three Victoria Arobieke Street ní Lekki phase one nílùú Èkó ọlọ́run dákun iléeṣẹ́ náà ọlọ́mọjọ́ ọbàjẹ́ ọ̀rọ̀ nípa insurance làwọn mójútó ń bẹ̀ ọlọ́mọba àdúró tiwọn. aláàdé wa Khadijat Damorish tó jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ìtajà Damori Stores tó wà ní nọ́mbà thirty one Balogun Street mọ́sálásí alájà lágége ọlọ́run bàbá ìyá náà ọlọ́mọ́sá máa ṣàlékún àrísìkí fún wọn máa ṣàlékún fàyàbalẹ̀ fún àtàlékún dùnú ọ̀làǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run adúpọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláhájà wa Kèlání wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí ilé ìtajà Perfect Days Fabrics tó wà ní nọ́mbà c ninety four New Alade Market Ìkẹjà Lagos ní Allen Junction bus stop ọlọ́mọ́sá bá dúró tì wọ́n ọlọ́mọ́jì wọn mọ̀ padà síbi láéláé wala la hawla wala quwwata illa billahi ilẹ̀ àríjẹsìn alájà àkìlá ni wọ́n tún wá rán wa sí gbogbo ẹ̀yin oníbàárà àwọn wọn ní pẹ̀lú ògbọ́n ṣá làwọn aṣọ tẹ́ẹ̀fì sọdún ti wà nílẹ̀ rẹpẹtẹ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wọn dòwò pọ̀ kẹ́ ẹ̀ tẹ̀ yọjú sílé sí àwọn ọlọ́run ní balẹ̀ṣẹ́ náà jẹ́ kúmọ̀ alhaja wa hadisat agbolu ajé àwọn náà ní gbogbo aṣọ táwọn kó fún wa àtàwọn ìborùn táwọn kó fún wa ká máa fi sàdúrà fún baálé àwọn ọkọ àwọn alhaji wa isahak agbolu ajé kọlọ̀ mọ́sàbà wa kẹ́ kọlọ̀ mọ́sàbà wa gẹ́ kó ṣe kúrò sinmi fún wọn ọlá ndé muhammad lọ́dọ̀ ọlọ́run dọ́fí food dolphin food àjọṣepọ̀ wọn pẹ̀lú iléeṣẹ́ orísun àwọn ni wọ́n kó dánù power oil àti monchit àni wọn kó fún wa pé ká máa fún gbogbo àwọn èèyàn fún ẹ̀bùn ọkọlọ́ndàkùn iléeṣẹ́ náà ọlọ́mọjọ́ bàjẹ́ iléeṣẹ́ dolphin food ọlọ́mọjọ́ dàrú mọ́jọ́ bàjẹ́ mọ́jà burú ṣe wọ́n iléeṣẹ́ orísun gan fúnra ẹ̀ ọlọ́mọjọ́ jóná mọ́jà burú ṣẹlẹ̀ ńbẹ̀ ọlọ́run mahama lọ́dọ̀ ọlọ́run aláìlá ìlàlọ́ ọ̀gá wa fẹ́mi adẹ́rìbígbé ọlọ́mọṣọ́ba àdó tiwọn ọlọ́mọ padà lẹ́yìn wọn láíláí àlékún àrísìkí àlékún nù àlékún dáadáa ọlọ́mọṣọ́ba ṣe fún wọn ọlọ́lá ilaha illallah ọlọ́lá hawla wàlá kúwọ́tà

ẹ̀yin tí ẹ̀ ń dáhùn ìbéèrè wa àwọn èèyàn ń sọ pé ah wọn à béèrè béèrè wọn à béèrè béèrè ọ̀dà ẹ̀jẹ̀ tó ń béèrè béèrè lẹ́nì ẹ̀jẹ̀ ń béèrè béèrè lẹ́nì torí à béèrè béèrè lánàá ẹ̀bùn la fún àwọn èèyàn but lẹ́nì lẹ́yìn tá a tún fún àwọn èèyàn lẹ́bùn ẹ̀já tún béèrè béèrè mi ṣùgbọ́n tá a kò mọ̀ kàn fẹ́ sọ fún wa gbogbo ẹ̀yin tẹ̀ ń kẹ́bù fún wa ẹ̀bùn tó ń fìdí jálẹ̀ ẹ̀dá kò ẹ̀bùn ránṣẹ́ sí fún wa o ẹ̀yin náà tẹ̀sẹ̀ fẹ́ jọyìn àwọn tó ń kẹ́bù fún a sì rẹ́dí láti máa béèrè béèrè ká lè máa ráhùn yẹn tí wọ́n máa jẹ̀bù a láti máa fún wọn sẹ̀fún káwọn afáàtàǹgbágbé wa náà gbogbo náà là ń fún lẹ́bùn bí ètò yìí ti wà nìyẹn ìdí nìyẹn tó pé a fi ní ìdí ẹ̀bùn náà lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ onítajà ẹ̀yin tẹ́ ń ta aṣọ ni ẹ̀yin tẹ́ ń ta bàtà ni ẹ̀yin tẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá ti wà tẹ́ ti ń wò wá kọ́dà bẹ́ẹ̀ wò ẹ mú báírò yóò kẹ́kọ̀ọ́ béèrè yìí sílẹ̀ àkọ́kọ́ ni pé ma hiya suratul lati wúrìdà ma hiya suratul lati wúrìdàt wúrìdà fiha dhikrul Qur'an ihda ashara marra ma hiya suratul lati wúrìdà fiha dhikrul Qur'an ihda ashara marratan súra kan àwọn súra kan súra ọlọ́run dákọ̀ kùránì kùránì kùránì kùránì ń bẹ nígbà mọ́kànlá súra wo ni <laughs> súra wo ni ẹ bá tu wò ẹ lọ wo inú kùránì ọlọ́run dákọ̀ alukùránì alukùránì tí alukùránì fi yàtọ̀ sí gbogbo òwe nu nínú alukùránì gan alukùránì dárúkọ ara ẹ̀ kò sí ìwé míì láyé nu gbogbo òwe táwọn èèyàn ń pè ní ìwé ẹ̀sìn tó dákọ̀ ara ẹ̀ nú ara ẹ̀ alukùránì dákọ̀ ara ẹ̀ nú ara ẹ̀ àwọn adi súra kan odidi súra ní tẹ́ bá kára sókè délẹ̀ ẹ̀ mọ́kànlá ọlọ́run dákọ̀ alukùránì nú ẹ̀ ẹ̀ lọ́wọ́ wa. naam ìbéèrè kejì mo ní mẹ́sìn káàzínì jahannama min al-malaika màláìka ọ̀rọ̀ ni ọmọ sọ́nu náà tí ń sọ tó jẹ́ òun gateman gateman jahannama tí ń sọ tọ́lọ́ fi ìbọn ìwọ ní kọ́ ọmọ sọ́nu iná yìí kí ló ń kọ́ màláìka ọ̀hún ọjọ́ ìbéèrè kan tá a béèrè láìpẹ́ yìí ẹni ọba gbà á mọ̀mọ́ ìbéèrè lẹ́kẹta mọ́ni huwal maliku sahibul mọ́ni huwal sọ́ọ́hìbìlì mizan yawmal qiyama màláìka òní ń bẹ́ẹ̀ ń di ètò bọ́lọ́hún ti bá ti máa ṣe sòro bá ti sòdi wọn ṣẹ́ ń jẹ́gbẹ̀rẹ̀ kíámà tí ó wà ní di mizan tọ́lọ́hún ó fi wọn ṣẹ́ wa màláìka kan lọ́n gbé sí di mizan ìdí òṣùwọ̀n tí wọ́n á fi wọn ṣẹ́ ẹ̀dá màláìka wo ni náà kò ju mẹ́ta lọ béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ bá dáhùn ẹ̀ kì í ṣe kọlù ẹ má mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń kọlù ẹ má mi rárá tẹ́ bá kọlù mi ní gbé e torí kì í ṣe Message ni text message ni ẹ text sórí nọ́mbà yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ibẹ̀ ni kẹ́ ẹ text answer yín sí àmọ́ tẹ́ bá fẹ́ pè mí pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ kẹ́bù fún mi àbẹ́ ẹ fẹ́ fún wa ní nǹkan kọ́ àbẹ́ ẹ fẹ́ fẹ́ mi gan ní nǹkan ọdún ìyẹn ni kẹ́ ẹ lè pè mí sí tẹ́lẹ̀ bá sọ pé ẹ lò ní tí mo fẹ́ gbọ́ ni pé à àfọ̀bà àkáǹtì yín kọ́ mhm. àwọn náà fẹ́ kẹ́bù ránṣẹ́ sí yín tí mo fẹ́ gbọ́ nìyẹn sódà bẹ́ẹ̀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 lórí ètò yìí pẹ̀lú ìdùnnú àtayọ̀ máa sàlà ìlàlẹ́kọ̀ọ́.